ọba tí ó kẹwa tó dẹ́ta wá pẹ̀lú ẹ̀sìn Islam mo jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa fún ní ìjọsìn àfọlọ́wọn ọba Allah subhanahu wa ta'ala nìkan mo sì jẹ́rìí pa nàbì sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́wọn ọba òjíṣẹ́ ọlọ́wọn ọba ni ìkẹ́ ọlọ́wọn ọba àánú ọlọ́wọn ọba tí ò ní já láíláí kuma bá nabi sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn aráalé àtàwọn sọ̀hábà yìí àti ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń torí pa nabi sallallahu alayhi wa alihi wa títí di ọjọ́ gbìndà kìyàmà eléyìí tí a kà fara wa lónìí هنا ترى تنبيهات على أحكام تختص بالمؤمنات للشيخ صالح الفوزان àwọn àkíyèsí lórí àwọn ìdájọ́ tí ó jẹ́ ti tàwọn obìnrin nìkan àwọn obìnrin olùgbàgbọ́ òdodo nìkan tí bàbá wa al-allama Salih bin Fawzan tí àwọn kọ ákà láti ojú ewé ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́ta page fifty eight wọ́n ní yubahu linnisa'i khuruju min albuyuti lissalati ma'a rijali fil masajidi wa salatuhunna fi buyutihinna khayrun lahunna ó lẹ́tọ̀ọ́ fún àwọn obìnrin láti jáde nínú ilé fún ìrun kíkí nínú àwọn nǹkan tó lè gbé àwọn obìnrin jáde kúrò nínú ilé tó dẹ̀ lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láti jáde nítorí ẹ̀ nínú ilé òun náà ni asọ́lá ìrun kíkí máa rijal kálọ kírun pẹ̀lú àwọn ọkùnrin filimasajid láwọn mọ́ṣáláṣí nínú àwọn kan tó yẹ pé ó ṣe ìjáde lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin ni wasalatuhunna fi buyutihinna khairul lahun ìrun kíkí àwọn obìnrin kí wọ́n kírun wọn nínú ilé wọn òun ló lóore jù fún wọn òun ló lóore jù kán lọ kírun mọ́ṣáláṣí lọ eré ìtọ́lọ́lá jù fáwọn obìnrin mùsùlùmí òun ni kí wọ́n kírun lé wọn òun lọ́lá ju káwọn obìnrin lọ kírun mọ́sálásí lọ ṣùgbọ́n tó bá fẹ́ lọ mọ́sálásí kò ń ṣèwọ̀ fún wọn láti lọ mọ́sálásí ìjáde lọ sí mọ́sálásí nínú àwọn ìjáde tí ó lẹ́tọ̀ fóbìnrin ni nínú àwọn nǹkan tó sì lè tó sì máa ń ṣe lẹ́tọ̀ fóbìnrin láti jáde kúrò nílé ni eléyìí àkíyèsí wà ń bẹ lórí wípé àwa obìnrin ká tó lè jáde kúrò nílé a gbọ́dọ̀ rí dájú wípé in tó gbé wa jáde fóònù léyìí inú nǹkan tí sẹ̀rí àfi tó tó tó fọ́ àyè gbà wá láti jáde nítorí ẹ̀ ni gbogbo obìnrin tó bá ń jáde nínú ilé láyì ṣe wípé in tó gbé jáde nǹkan tí sẹ̀rí àgbà láàyè tí sẹ̀rí à gbé kalẹ̀ tí sẹ̀rí à ṣe ní ẹ̀tọ́ láti gbé jáde kóònù lé ló bá gbé jáde kóònù lé gbogbo ìyẹ́wò obìnrin tó bá jáde ní pẹ̀lú nǹkan yìí irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ṣàríà ò fẹ́ kóbìnrin kàn máa jáde nulẹ̀ láì ṣe pé ó ní ìdí kan nínú àwọn ìdí tí ṣàríà tí ṣàríà gbé kalẹ̀ tó lè sọ ìjáde nulẹ̀ di ẹ̀tọ́ fóbìnrin faqad rawa muslimun fi sahihihi 'an an-nabiyyi sallallahu wọ́n ní alimam muslim gbẹgbà wá nínú sahihu ẹ̀ látọ̀dá nabi sallallahu alaihi wasallam pa nabi sọ wípé la tamna'u ima allahi masajid allah anabi ni ẹ má kọ̀ fún àwọn ẹrúbìnrin ọlọ́run ọba ẹ má kọ̀ fún wọn ẹ má kọ̀ fún wọn nípa lílọ sí ànábì ni ẹ má kọ̀ fáwọn ẹrúbìnrin ọlọ́run ọba àwọn obìnrin tó jẹ́rú ọlọ́run ọba ẹ má kọ̀ fún wọn nípa lílọ sáwọn mọ́sálásí ọlọ́run tíyàwó yẹn bá sọ fún yẹn pé òun fẹ́ lọ mọ́sálásí tọ́mọ yẹn bá sọ fún yẹn pé òun fẹ́ lọ sí mọ́sálásí èèyàn gbọ́dọ̀ kọ̀ fún wọn láti má lọ mọ́sálásí tó bá fẹ́ lọ. ọ̀kọ́lá sallallahu alaihi wasallam la tamna'u an-nisaa an yakhrujna ila al-masajid arábìnrin ẹ má kọ̀ fáwọn obìnrin láti jáde lọ sí mọ́ṣáláṣí wa buyutuhunna khayrun lahun arábìnrin ṣùgbọ́n ilé wọn ìkírun ilé wọn òun ló lóore fún wọn ju ìkírun mọ́ṣáláṣí lọ rawahu abu dawud rawahu ahmad wa abu dawud àti alimam abu àwọn ni wọ́n gba hadith yìí wá bàbá ní fàbàbá òhunna filibuyuti wàtọ̀látù òhunna fi ha afọ̀lọ́lá òhunna min ajli tatattur káwọn obìnrin kan máa wà nínú ilé wọ́n ti máa kírun nínú ilé òun ló lóore jù fún wọn òun ló lọ́lá jù fún wọn òun ni ó mú ẹ̀sìn wọn lálàáfíà jùlọ òun ló mẹ́sìn wọn dáa jùlọ min ajli tatattur nítorí káwọn obìnrin lè máa fira wọn pamọ́ káwọn obìnrin lè máa sá pamọ́ kẹ́lìfì àwọn pamọ́ ìjáde obìnrin láwùjọ yìí àdẹ́wò alákọ̀ọ́kọ́ náà àwọn àdẹ́wò tó fa fàsáàdì láwùjọ táwùjọ fi bàjẹ́ báwùjọ ṣe bàjẹ́ yìí òun náà ní fáwọn obìnrin jáde nígbà tó tún wá máa jáde wọ́n tún wá ń jáde ìjáde aláìlẹ́kọ̀ọ́ ìjáde tí ó yapa tí bóbìnrin mùsùlùmí ṣe máa ń jáde àwọn tí wọ́n dẹ̀ ba àwùjọ jẹ́ àwọn ọ̀tá ìsìláàmù ni àwọn ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láti máa jáde mutabarrijat lẹ́ni tí ó sí òwò ẹ̀lẹ̀ wọ́n ṣe lẹ́tọ̀ fáwọn obìnrin ká máa jáde ní jíjáde fòkìfòkì káwọn náà máa figagbága pẹ̀lú àwọn ọkùnrin fi máa yàdí ní làámẹ̀lì láwọn àwọn àyè iṣẹ́ àwọn ibi káwọn fagagbága pẹ̀lú àwọn ọkùnrin eléyìí báyìí nínú àwọn aburú táwọn aláburú tí wọ́n pèpè sí ni àwọn tó yẹ pé wọ́n wọ́n láwọn gbé ọ̀làjú wá tó lè jẹ́ sí wípé nǹkan tó gbé wá àwọn nǹkan tó yẹ pé ń bá àwùjọ jẹ́ ni <clears throat> wọ́n yìí ti gbin àwọn òròrí tí da yìí sí ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ àwọn mùsùlùmí pápá jùlọ àwọn obìnrin mùsùlùmí àwọn obìnrin kan bẹ́ẹ̀ sì ń tọ́ pé wọ́n ń pera wọn ní àwọn feminist àwọn obìnrin táwọn jẹ́ ajìjàgbara fáwọn obìnrin táwọn ń béèrè fẹ́tọ́ àwọn obìnrin so àwọn feminist yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àwọn sisters tó yẹ pé wọ́n ń lo hijab wọ́n ń lo niqab àwọn náà ti nírò rí àwọn feminist o irú àwọn yẹn wọ́n challenge yín pé kí ló dé tọ́lọ́ bá rí kí láti pín ogún ìlàjì fún obìnrin tó dẹ̀ fún ọkùnrin lódìdí síbáyìí sí ilé tọ́lọ́ bá Allah subhanahu wa ta'ala tó ṣe ní káwọn ọkùnrin máa jáde tó ní káwọn obìnrin máa gbélé irú nǹkan yẹn irú nǹkan yẹn so àdìbégélé tí ọkọ̀ ìsìláàmù fi gbọ́lá fọ́kùnrin lórí obìnrin kílé tí ìsìláàmù fi ṣe irú nǹkan yẹn àtúrí ti jẹ́ àwọn òròrí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ fẹ́ pé ìròrí àwọn onírúurú àwọn feminist ni àwọn feminist feminist àwọn tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n láwọn níròrí obìnrin àfobìnrin àfobìnrin àfobìnrin wọ́n sọ wípé kò síkà tó burú ní kóbìnrin náà kó jẹ olórí orílẹ̀-èdè àbí jẹ olórí ìpínlẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn òròrí burúkú tó yẹ pé àwọn ọ̀tá ìsìlámù ni wọ́n gbin àwọn òròrí yẹn sínú àwọn èèyàn sínú ọpọlọ àwọn èèyàn wọ́n ní ìkẹ́lẹ̀ kẹfà ẹlẹ́ẹ̀ka ọ̀run la kà yẹn nínú àwọn kan tó pé ó lè móbìnrin jáde ìkẹ́lẹ̀ kẹfà wáyé dà sọ̀rọ̀ jà ìlàlímàsídìí lè sọ láti fàlàbùdàmí nùrọ̀ àti min mura'ati al-adabi taliya wọ́n ní tí obìnrin bá jáde lọ sí mọ́ṣáláṣí láti lọ kírun ọ̀ràn yẹn ni kó máa ṣàkíyèsí àwọn ẹ̀kọ́ tó ń bọ̀ yìí ká sọ pé kóbìnrin ó lẹ́tọ̀ọ́ fóbìnrin láti jáde lọ sí mọ́ṣáláṣí lọ kírun yẹn ò túmọ̀ sí pé kò sáwọn òfin tó dé sòkó máa ṣàkíyèsí àwọn òfin yìí àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ wáyé obìnrin gbọ́dọ̀ obìnrin yẹn gbọ́dọ̀ jóbìnrin tó para mọ́ obìnrin yẹn gbọ́dọ̀ jóbìnrin tó fara pamọ́ pẹ̀lú àwọn aṣọ àti hijabu eré tó complete hijabu tó pé pátápátá obìnrin tí ó jáde lọ sí mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ jáde pẹ̀lú hijab eré tí wọ́n ń pè ní complete hijab hijabu tó bo gbogbo ara àtójú ó ní complete one alhijabu kamil ni yóò bo gbogbo ojú ẹ̀ yóò bo gbogbo ara tó kù so obìnrin tí ó jáde responsibility mẹ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ wò lélẹ̀ qalat Aisha radiyallahu anha ìyàwó Aisha ọlọ́run kó bá kẹ́ wọn sọ pé kana nisa'u yusallina ma'a rasulillahi sallallahu alaihi wasallam thumma yansarifna mutalafi'atin bimurutihin ma yu'rafna min al ghalat muttafaqun alayh ìyáwó Aisha ní àwọn obìnrin lásìkò ànẹ́bì wọn máa jáde lọ kírun pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wa alihi wasallam lẹ́yìn tó bá kírun tán wọ́n á padà sílé wọn lẹ́ni tó da aṣọ wọn borí mutalafi'atin bi murutihin wọ́n da aṣọ wọn eléyìí tó lékún nínú aṣọ wọn nísàlẹ̀ wọ́n da borí ma yu'rafna min al-ghalab kò tẹ́nì kankan tó máa ń dáhùn obìnrin yìí mà minal ghalas látara dúdú tí ó ń bẹ níta nígbà yẹn yẹn ni kí wọ́n máa lọ kí ọ̀ràn àsùbà sọ̀láàtù subh tó bá dẹ̀ padà sílé ilẹ̀ sì máa sú ilẹ̀ òní sì máa mọ́ wọ́n á dẹ̀ tó da aṣọ wọn wọ́n á dábora wọ́n á dáborí wọn débi wípé ẹnìkan kan ò ní dá wọn mọ̀ wọn ò ní dá fìtínà lẹ̀ táwùjọ كان النساء يصلين مع رسول الله صلى الله عليه وسلم ثم ينصرفن متلفعات بمروطهن ما يعرفن من الغلط متفق عليه بخاري مسلم هو بحديث وحديث الأكبران الا تجي ان تخرج غير obìnrin tí ó bá jáde lọ kírun kò gbọ́dọ̀ lo pef kò gbọ́dọ̀ lo turari eléyìí tí a máa ń fi sára tọ́ǹkì ní perfume perfume obìnrin ọgbọ́dọ̀ lò lèkọ́lìhì sallallahu alaihi wasallam nítorí gbọ́dọ̀ anábì pe sọ na látàmnáru ìmá allahi masajid allahi anábì ni a má kọ̀ fáwọn ẹrúbìnrin ọlọ́run ọba nípa lílọ sí mọ́sálásí ọlọ́run wáyé oríje na tafalatin anábì ní táwọn obìnrin bá sì fẹ́ jáde kí wọ́n jáde tafalatin tafilatin kan jáde tafilatin lẹ́ni tí ò ní lo tùràrí sára rawahu ahmed wa abu dawud wa ma'ana tafilatin ay ghayra mutatayyibat káwọn obìnrin jáde lẹ́ni tí ò lo tùràrí ẹni tí ò lo perfume èèwọ̀ ní kóbìnrin mùsùlùmí tó bá ń jáde tó bá yẹ pé in tó lè gbé jáde nínú ilé tó bá gbé jáde kó wá lo perfume sára obìnrin mùsùlùmí ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ìṣesí àwọn atẹ́wó nìyẹn ànábì sallallahu alaihi wasallam ní èyíkéyìí obìnrin tí ẹ bá ti rí tó jáde tí perfume wá rùn lára rẹ̀ ànábì ní fahiya zaniyatun ànábì ló ní zina obìnrin ni atẹ́wó ni وعن أبي هريرة رضي الله عنه قال هو لا ترى أبو هريرة قال كبا ينسي صيفي قال رسول الله صلى الله عليه وسلم وجيت يا الله ìkí àtọ́rọ lọ́wọ́ bá kú mọ́ bá sọ wípé ayyuma imra'atin asabat bukhuran fala tashhadanna ma'na al-isha' al-akhir ayyuma imra'atin asabat bukhuran fala tashhadanna ma'na al-isha' al-akhir anábìnrin èyíkéyìí ní obìnrin tó bá ti lè lo perfume sára arábìnrin kò gbọdọ̀ kí òun ìṣá ìgbẹ̀yìn pẹ̀lú anábì kọ́ anábì ti bọ̀lẹ̀ fún wọn rawahu muslimun wa abu dawud wa nasa'i alimam muslim àti abu dawud àti nasa'i àwọn náà gba hadithi wa wa rawa muslimu min hadithi zainaba imrati ibn mas'udin alimam muslim tún gba ẹgbà wa hadithi mi tó ẹ pé hadithi zainab ìyàwó ibn mas'udin ni ó ní idha shahidat ihdakunna al-masjida tamastasiban ànábì àyìn ìyá yìí sọ wípé tí ìkan nínú àwọn obìnrin tẹ bá fẹ́ lọ kírun ní mọ́ṣáláṣí ẹ kò gbọ́dọ̀ lo perfume ẹ kò gbọ́dọ̀ lo perfume tẹ bá fẹ́ jáde qala al-imam ash-shawkani fi nail al-awtar alimamu Shawkani wọ́n sọ nínú Nailul Awtar mujalladu ẹlẹ́kẹta volume three page one forty dé one forty one wọ́n ní fihi dalilun ala anna khuruja nisa ila al-masajid إنما يجوز إذا لم يصحب ذلك ما فيه فتنة وما هو في تحريك الفتنة نحو البخور wọ́n ní nínú hadithu takayi ẹ̀rí wà ń bẹ lórí wípé dájúdájú ìjáde àwọn obìnrin lọ sí mọ́ṣáláṣí májẹ̀mú tí ó wà fún òun náà ni pé ó tọ́ ọ̀nà tó gbà tọ́ ọ̀nà kan tó gbà tọ́ ọ̀nà kan ẹnu ọ̀nà kan tó fi lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láti jáde lọ sí mọ́ṣáláṣí ni pé tí kò bá ní jẹ́ sí wípé fitna ó tẹ̀lé jíjáde wọn yẹn fitna ó tẹ̀lé fitna ó máa ṣẹlẹ̀ láwùjọ táwọn obìnrin bá ti ń jáde lọ mọ́ṣáláṣí tí fitna bá ti ní máa ṣẹlẹ̀ ló tó lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láti jáde tó bá yẹ pé ìjáde àwọn obìnrin lọ kírun mọ́sálásí yóò mọ́ fa fitna káwọn obìnrin ọmọ jáde wà máa hùwà fi wà máa hùwà fi ìta àríkùl fitnati àtàwọn ìgbẹ́ bá yẹ pé ó lè mú bu ó lè harọ́ka fitna yẹni pé ó lè ta fitna ní ó lè ta fitna jí nǹkan tó bá yẹ pé ó lè máa ta wàhálà jí láwùjọ gẹ́gẹ́ bí albuku gẹ́gẹ́ bí perfume lílò wọ́kọ́l wọ́n sọ pé wọ́kọ́l hasala minal ahadithi annal izina lil nisa'i rijali إلى المساجد إذا لم يكن فيه في خروجهن ما يدعو إلى الفتنة من طيب أو حلي أو أي زينة wọ́n ní ó wáyé nínú àwọn àhàdíìsì tó pọ̀ wípé dájúdájú ìyọ̀ǹda fún àwọn obìnrin látọ̀dọ̀ àwọn ọkọ látọ̀dọ̀ àwọn ọkọ wọn látọ̀dọ̀ àwọn bàbá wọn ìyọ̀ǹda fáwọn obìnrin pé ká lọ sí mọ́ṣáláṣí májẹ̀mú rẹ̀ ni pé tí kò bá ti jẹ́ sí pé ìjáde àwọn obìnrin yóò pèpè lọ síbi fitna bóyá ní ìlò tùràrí ìlò pẹ̀fúmù lọ sí mọ́ṣáláṣí ni àbí ìṣe ọ̀ṣọ́ bóyá kéèyàn ṣe lo ọ̀ṣọ́ ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ẹsẹ̀ ẹ̀gbà etí ẹ̀gbà ọrùn àbáwọn ọ̀ṣọ́ bóyá góòdì ni àbí sílvà tó lẹ́tọ̀ fáwọn obìnrin adéyíké yí ọ̀ṣọ́ táwọn obìnrin wá jáde báyìí lọ sí mọ́sálásí ẹran kíkáì obìnrin yìí máa lílẹ̀ o ìtẹ́lẹ̀ rẹ̀ gan ẹ̀rí bí ṣe ń tẹ́lẹ̀ obìnrin yìí máa mọ̀ rírìn ẹnìkan lọ sọ báyìí pé ó tó mọ̀ rírìn Allahu Akbar àtẹ́yàn tó máa mọ̀ rírìn ìntàhà ọ̀rọ̀ bàbá tán síbẹ̀ so ó túmọ̀ sí pé in tó lè mú àwọn ọkùnrin in tó wáyé nínú àwọn àhàdìsì ni pé ìyọ̀ǹda fún àwọn obìnrin látọ̀dọ̀ àwọn ọkùnrin lọ sí mọ́ṣáláṣí tí ò bá ti jẹ́ sí pé ìjáde àwọn obìnrin yẹn ó pèpè lọ sí fitna ni tó bá jẹ́ pé ìjáde wọn pèpè lọ sí ibi fitna kí èèyàn má gbà wọn láàyè láti máa lọ mọ́ṣáláṣí kí èèyàn má wọn láàyè wọ́n ní bákan náà nínú àwọn kókó nínú àwọn ẹ̀kọ́ tó wà fún jíjáde obìnrin allah takhruja mutazayyinatan bithiyabi walhuli wọ́n lóbìnrin ò gbọ́dọ̀ jáde obìnrin ò gbọ́dọ̀ jáde nínú ilé lẹ́ni tó ṣe ọ̀ṣọ́ pẹ̀lú aṣọ kò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ kò gbọ́dọ̀ sásọ pẹ̀lú kò gbọ́dọ̀ sásọ lọ́ṣọ̀ọ́ kò gbọ́dọ̀ ṣe ọ̀ṣọ́ pẹ̀lú aṣọ jáde àbí kó ṣe ọ̀ṣọ́ pẹ̀lú àwọn àwọn nǹkan ọ̀ṣọ́ tóbìnrin máa ń lò sára obìnrin ọgbọ̀rọ̀ jáde pẹ̀lú zina yìí Allahu Akbar ẹwà àwọn obìnrin ti wá àwọn obìnrin àwùjọ táwọn bá ń jáde ìgbà ẹni wọ́n tó gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ wọ́n máa ká tó tó tó tọ́báwà náà lè gan àwásọ burúkú kan báyìí tí ẹrùn wọn máa rú fáwọn ọkọ wọn àwásọ tí ò da kan báyìí tọ́ ẹ pé inú ìyàgọ́ máa bàjẹ́ inú wọn máa rú fáwọn ọkọ tọ́bá ti wá ń jáde ọ̀tọ̀ ni wọ́n tọ́ ìpéjú ọ̀tọ̀ ni wọ́n kun kíní tá máa ń sójú pancake àbíkílẹ̀ ń pè so tẹsẹ̀ náà wọ́n mójútó títẹsẹ̀ náà ó tí ó bá tí ó bá mu báàgì tó tún gbé lọ́wọ́ gan pàápàá báàgì àdẹ́wò ni ẹ́ wọ́n ti wọ aṣọ wọ́n tó gbogbo tó yẹ ká tò èyí tí wọ́n tò sétí eléyìí tí wọ́n tò símú eléyìí tí wọ́n tò sọ́rùn eléyìí tí wọ́n tò síka ẹsẹ̀ ìka ọwọ́ eléyìí tí wọ́n tún fi sọ́rùn ẹsẹ̀ torí ọlọ́run ọba ẹ̀rú àwọn nǹkan yìí ti ń dá wàhálà ẹ̀ láwùjọ fẹ́ pé ó ń bí káwọn ọkùnrin kan máa ṣe wọ́n wọn ó ti dálé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì rú so ó máa ọkùnrin máa wà kíwà ó máa ọkùnrin do tó obìnrin gbọ́dọ̀ jáde rú àwọn jáde yìí qalat na mu'minina Aisha radiyallahu anha ìyá àwọn olùgbàgbọ́ òdodo Aisha kọ́lọ̀ kọ́ bá kẹsọ̀ yìí pé law sallallahu لمنعهن من المسجد كما منعت بنو إسرائيل نساءها كما منعت بنو إسرائيل نساءها lẹ́yìn tá nàbì kú tán tá àdáwò bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ láwùjọ nígbà yẹn àwùjọ yẹn sì mọ́ tábátọ́pá àdáwò ṣẹlẹ̀ nígbà yẹn tó yẹ pé àwùjọ yẹn táwọn bá tún láǹfààní irú ẹ̀ lásìkò yáwò pé àwùjọ yìí mà dá púpọ̀ oríire gidi ni láwùjọ táwọn sọ ṣẹlẹ̀ nígbà yẹn àwọ́bẹ̀ ni wọ́n bẹ̀ lọ́n kọ́lọ́n jáwùjọ ti wá rí bẹ̀ ká lè máa báwùjọ ti dáa tó ń gbà yẹn àyíjà wá sọ̀rọ̀ kan lẹ́yìn tánẹ́bì kú tán àyíjà ní tó bá yẹ pá nẹ́bì sallallahu alaihi wasallam tó bá rí àwọn obìnrin tó bá rí in ti ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin in táwà rí lónìí báwọn obìnrin ti ń ṣe lónìí tó bá pánẹ́bì wà ń bẹ láyé tó bá rí bẹ́ẹ̀ ànẹ́bì ò bá kọ̀ fáwọn obìnrin ìkan máa lọ mọ́ṣáláṣí ẹ jẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì ti kọ̀ fáwọn obìnrin wọn kan máa lọ ilé ìjọsìn ànábì sallallahu alaihi wasallam ló bá kọ̀ fáwọn obìnrin yìí tọ́ba rí tọ́ba yẹ pàdébí náà bá ń bẹ láyé nísìnyí tọ́ba rí tójú wá ń rí nínú àwọn àrà burúkú táwọn obìnrin ń dá nínú àwọn ìyàkuyà ọwọ́kọ́wọ́ táwọn obìnrin ti yọ Allahu akbar hadithi Bukhari àti Muslim ló gbà wá àwọn onísúfí àwọn tó ti wá bá débi wípé wọ́n tó ní àzákẹ́rọ̀ obìnrin tí ń ṣe àzíkiri òun àdójúwájú àwọn ọkùnrin báyìí yọ́mọ̀ wá sí yọ mọ̀ sí àdáwò níwájú àwọn ọkùnrin àdákírọ̀ náà pé obìnrin aládìkiri hmm. ee oríṣiríṣi àwọn aburú ló kún ọwọ́ àwọn oníṣúfí láwùjọ wọ́n sá ń bá àwùjọ yìí ni ọlọ́run bá kó wa ó kálukú wa náà à ń bá lọ náà nù ó kálukú wa náà ń ṣiṣẹ́ àlùkìyàmọ̀ náà nìyẹn báwa ṣe ń mọ àwọn sì ń wò àwọn mọ lọ àwọn sì ń tọ́ gbogbo ẹ̀pátá náà ló lẹ́sàn o ẹjá wa máa kọ́kẹ́ yìí máa parẹ́ káwa máa kọ́kẹ́ máa parẹ́ tẹ́gbọ́ àjọ ọlọ́run bá lọ́sùn àwọn obìnrin ní ẹni tí bá ń pèpè sí ìranù ní ń sọ̀rọ̀ wọn ẹni tí ń pèpè sí ẹ wo ò ráyè gbogbo tẹ́ka fún mọ́ wa ẹ̀fẹ́ ayé fún wa ní ẹjẹ́ ń jayé orí mi náà ẹjẹ́ ń jayé orí mi kọ́ jayé orí ẹ tó bá jayé orí ẹ tó bá jẹ́ jẹ́jẹ́jẹ́ ó padà jayé orí ẹ tán torí pé ńgbà tó bá padà yánìsì tó padà darúgbó tó di sàkì gbogbo ayé orí ẹ tó jẹ yẹn náà tó padà jẹ tán náà nìyẹn tí wà nísìn ó kú bẹ́tà kọ jẹ yánì kí á mọ̀ rẹ ju ayé orí ẹ tó fẹ́ jẹ tó ń tè ranù tó lóun jẹ orí ẹ yìí ó kú bẹ́tà o tí wà nísìn ó kú bẹ́tà torí gbogbo àwọn tí àwọn tí wọ́n rí ẹ̀ǹtì tán lọ dáa tani á ah, gbogbo àwọn tó fẹ́ kára fi ṣètì ẹ̀yẹn nígbà tó bá padà ìyá nìsín torí nígbà tọ́jọ́ bá lọ lórí ẹ̀ tọ́jọ́ bá padà lọ lórí ẹ̀ ó padà mọ̀ pé gbogbo wọn padà fi ọlẹ̀ torí pé ìwọ náà rí ìwọ gán wo ara ẹgán wò pé káì èmi èmi èmi èmi mọ́ládé náà ni mo rí báyìí ìgbà mélòó nìyẹn fi ń rí bẹ́ẹ̀ ẹ èmi èmi ṣadé kan Ìlọrin kan ẹ wọ́n tán rẹ̀ ṣadé kan lọ́rin kan bá tọ́ bá sọ ẹ́dá jẹ́jẹ́ apẹ̀rẹ̀ tán orí ẹ̀ ó pè orí ẹ̀ ó pè ẹ bá gbogbo àwọn ẹwà tó ń tàn wá tó ń gùn wá gàdégàdé yẹn ṣé bá ń sìn tẹ́lùmí bá ìjọ ti bẹ̀rẹ̀ njotu tó ti ríra rẹ̀ pòun dáa ni ìjọ tó yẹn bá ti ríra ti bẹ̀rẹ̀ sí tẹ́wà ọgá ah, èmi ọmọ tí mo dá aṣọ báyìí gbogbo adúrò orin tọ́lọ̀ ń ṣe fún mi ẹnìkan wá ní kí n bò ẹ̀yin náà wò ẹ dákun torí ọlọ́run kí n gbé sí ọlọ́run pamọ́ à ee eh, ọlọ́run o tọ́lọ́run bá lè fẹ́ látọ́ wá ń dá owó ṣe dá ọ̀yàn tó ní ọmọ fi dá fìtínà rẹ̀ láwùjọ ni tọ́lọ́run ní kọ́ ọmọ fi dà lúrù ni ọlọ́run bò ní kọ́ ọmọ fi dà lúrù orí bá nìsín ọlọ́run ní ni àdánwò ni gbogbo tọ́nà bá nígbà bá ti fún ìyàn àdánwò ní wàláì tọ́nà bá nígbà fẹ́ ó fi ń dánwà wò ní sáàtìn lọ́wọ́ pẹ̀lú àwọn kẹ́yẹn àbáyà kèfèrí ayà láì mórí sọ́nà ọba qala al-imam ash-Shawkani fi Nail al ní péjì bí tí a sọ̀tá àti sọ̀tájú yẹn náà ibẹ̀ náà ló wà wọ́n ní ala qawli Aisha wọ́n ní lórí gbólóhùn Aisha tó sọ wípé láwọ́rọ̀ a mẹ́rọ àìnà tánàbì bá rí nǹkan tàà rí lónìí tí ń ṣẹlẹ̀ lẹ́yìn tánàbì kú Aisha gbà lérò ní min husnil malabiti tánàbì bá rí àwọn aṣọ tó lẹ́yìn tánà bí kúta ni wà tíìbì àti lọ́fíndà pẹ̀fúmù tí tọ́rẹ́ pé tẹ́yìn bá gbọ́ láàrin ìṣẹ́jú márùn tóbìnrin ní ọkọjá láàrin ìṣẹ́jú márùn pẹ̀fúmù rẹ̀ ti rọ̀tán òun ti lọ pẹ̀fúmù rẹ̀ ti rọ̀tán wà zínàtì àti ọ̀ṣọ́ táwọn obìnrin tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe nísìn wà tàbárùjì àti ìjáde àwọn obìnrin níjáde ìjáde òhò táwọn obìnrin jáde fòkìfòkì tó bá yẹ pé ànábì bá rí ni ànábì bá kọ̀ fáwọn obìnrin gẹ́gẹ́ báwọn ọmọ Israel má ṣe kọ̀ fáwọn obìnrin wọn wàyí náà máa kana nisa'u yakhrujna fil murati wal pẹ̀lú àwọn aṣọ ilé ìtọ́ ti pé àwọn aṣọ tí wọ́n ń wọ̀ nígbà àsìkò Ànábì sallallahu alaihi wasallam àwọn aṣọ tí ó bójú mu ni àwọn aṣọ tó tíkì ni àwọn aṣọ tẹ́ pé kò pèpè sí fitna òun náà ni wọ́n ń wọ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbàtà ànábì lọ tán àwọn aṣọ táwọn obìnrin wọ̀ àwọn aṣọ ṣọ́ àwọn aṣọ ẹgbẹ́ wọ́n ṣiṣẹ́ sí lára àwọn aṣọ tó yẹ pé yóò mọ yóò mọ yóò mọ jásọ ọ̀ṣọ́ àwọn aṣọ tí wọ́n ń wọ̀ nìyẹn tí wọ́n ṣiṣẹ́ sí tí wọ́n dára sí ẹ bá lọ wo àwọn tí máa ń ṣiṣẹ́ àwọn tí máa ń ṣiṣẹ́ sásọ ẹ lọ béèrè pé àwọn àwọn wo ni kọ́sọ́mù àwọn jù wọ́n sọ fún mi pé àwọn obìnrin ni obìnrin ó ṣiṣẹ́ sí aṣọ láti òkè délẹ̀ báyìí nígbà tó bẹ̀rẹ̀ bá jẹ́ sásọ tó bá sọ pé iṣẹ́ lásán tí ẹ̀yẹ sásọ three thousand ni ẹ wá ní kó bò ó tẹ̀kọ́ ìmọ̀ wípé ẹ dákọ̀ àfà nígbà tí mo ná adúgbò owó ìṣẹ́ wá ní kí n bò ó àǹtí ọlókèrè iṣẹ́ la kọ́kọ́ rí ọlọ́run kó sànú wa sòrò obìnrin tó bá ti lè kó ṣe sásọ bẹ́ẹ̀ yóò nira fún wọn láti bò ó ẹ ṣe wá àti kó bo aṣọ yóò wá wò pé ah, ṣé kí n wá sowó ni kí n bá mọ̀ pé mo wá bò ní tó bá yẹ pé ní bá mọ̀ pé fi tọrọ mi ọjà sí ni ìwà ṣe ìwà ṣáájú nǹkan báyìí sí nítorí káyé lè rí gangan torí ẹ̀ ló fi ṣe káyé lè rí. aláwọn obìnrin àdáwò àwọn obìnrin tí ń lórí ẹ̀sìn yẹn wọ́n wà ṣe rí wọ tán ní hijab yẹn yóò wá mú òka òka rẹ̀ yẹn yóò wá fi síbi etí rẹ̀ àtẹyín yóò wá àtẹyín àtẹsí àtòka gbogbo yóò wá fẹyín síbi fọ́tò wáyé kẹ́lẹ̀ bá mọ́ kí wẹ́lẹ̀ bá mọ́ tàn kéyìn mọ́ tẹ̀yìn mẹ́kà àti góòdì ibi títí òka ọwọ́ àtẹsí àti gbígbà pé nǹkan ṣe èèyàn gbogbo àwọn èèyàn náà rí wọ́n ń ṣe póstà àwọn èèyàn iláwùjọ so àwọn èèyàn rí wọ́n tún rọra yọ wọ́n tó wọ́n bọ́ ṣe ṣe tí tọrùn náà fi hàn so kásàlìbà mọ̀ pé kásàlìbà mọ̀ pọ́lọ̀wọ̀n bà lékẹ́lá ó sórí fún wa náà ni kásàlìbà mọ̀ pé á ọlọ́run kẹwa àwa náà lówó àríjàjẹ kínú àwọn tí ò nílè mọ mọ̀ pá kọlọ̀bà kọba kẹwọn wọ́n sọ nínú tíra àwọn tán pè ní ahkamun nisa ìdájọ́ àwọn obìnrin tabalọ́wọ́ page 39 wọ́n ní yanbaghi lilmar'ati an tahdhara min alkhuruji mahama amkanaha in salimat min nafsiha lam yaslam annasu minha فإذا اضطرت إلى الخروج خرجت بإذن زوجها في أيهة رصة وجعلت طريقها في المواضع في المواضع الخالية دون الشوارع والأسواق واحترزت من سماء صوتها ومشت في جانب الطريق لا في وسطه انتهى الله أكبر bàbá wa Ibn Jawzi kọ́lọ́nkọ́ wa kẹ́ wọn wọ́n ní ó lẹ́tọ̀ fóbìnrin kó sọ́ra kó sọ́ra fún ìmọ̀ jáde bó bá ṣe rọ̀ lọ́rùn tó kọ́ mọ́ jáde tó sẹ́rí ó kí obìnrin lè máa ó kóbìnrin lè máa dunnú kóbìnrin dẹ̀ lè máa kó lè máa tèèyàn gàn wípé ah tí kìí bá ṣe lé kéwú tí mò ń lọ àti halkọ tí mò ń lọ àárín oṣù kan ẹ̀ nírí mi ń ta àárín oṣù kan báyìí ẹ̀ nírí mi ń ta Ah, òní ló ti pé bí oṣù mẹ́fà tí mo ti jáde gbẹ̀yìn inú ilé mi náà wọ́n wà láì ìsìn lọ́wọ́ ọba tó tóbi fáwọn obìnrin obìnrin máa ń fìdí mọ́lé ni obìnrin máa ń fìdí mọ́lé ni nínú àwọn nǹkan tọ́lọ́ ọba ìlẹ́jọ́lá tó tó pa àwọn obìnrin láṣẹ ká máa fi sin lọ́wọ́ ọba tó jẹ́ sí àwọn obìnrin ni ká máa gbé nulé. ìbẹ̀rẹ̀ jáwó ti sọ wípé ó lẹ́tọ̀ọ́ fóbìnrin láti tọ́ra fún ìmọ̀ jáde bó bá ṣe rọ̀ lọ́rùn tó wọ́n nítorí pé tóun bá tiẹ̀ là tẹ́mi tiẹ̀ bá tiẹ̀ mọ́ tó bá rí pé òun là wọ́n ní àwọn èèyàn àwọn èèyàn tí ń wò wọ́n nílà o àwọn èèyàn nílà kún bí fítínà rẹ̀ o lam yaslam annasu minha àwọn èèyàn nílà kún bí aburu fítínà rẹ̀ wọ́n ní tóbìnrin bá wá rí pé ọ̀ràn èèyàn kóhun jáde ó tẹ̀lẹ̀ sóhun tóbìnrin bá rí pé dandan ni pé ọ̀ràn èèyàn ti dé báyìí tú láti kóhun jáde ó ti tẹ̀lẹ̀ sóhun báyìí kóbìnrin yẹn ajẹ́bí kó jáde pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ ẹ máa jí mọ́lẹ̀ o àwátá jóbìnrin tá ń ṣẹ̀sìn tóbìnrin ó bá jáde tó bá yẹ pé dọ̀rúrọ̀ dé fàyídà tọ́rọ̀ ilẹ̀ ni bákan náà kó sì jáde ní orí àwòrán tí ò ní jẹ́ àwòrán náà ní kó fi jáde tí ó bá jáde náà ẹ̀yìn hà tóbìnrin ó gbé jáde ìṣesí tóbìnrin ó fi jáde kọ́mọ́ jẹ́sẹ̀ sí náà kọ́mọ́ jẹ́sẹ̀ sí burúkú ìṣesí tí ó bẹ́ kọ́ mu kó fi jáde lóbìnrin yìí tí ó bá jáde náà ṣe ni pé wọ́n ní ni tí ò ní wúyàn nìtànpé ní rọ́sọ̀ nìyẹn o ní ìṣesí lọ́jọ́ pé téèyàn bá ń wo gẹ̀yẹ́ òkú tí a lọ àjáde kọ̀bí hulmanzọ̀ tí ó jẹ́ kọ̀bí hulmanzọ̀ sọ pé téèyàn bá wo gẹ̀yẹ́ òkú àti alẹ́ yìí eléyìí dákọ̀ẹ́jọ́ máa lọ jàre eléyìí ò ti ẹ̀jọ́jú gbèsè ee àwọn obìnrin tí ń wọ àwọn bàtà kan ní ìsinsẹ́ pé hey ọlọ́run o àwọn bàtà kan tóbìnrin ọmọ báǹtì àwọn àwọn kílẹ̀ ń pe àwọn bàtà yẹn náà sneakers lẹ́ ń pè wọ́n ṣe ọlọ́run o àwọn obìnrin àwọn sneakers tọ́ pé téèyàn bá rí ẹsẹ̀ obìnrin báyìí àfikọ́ lọ ń sàánú yẹn lọ́rùn yóò tó ní lọ́bẹ̀ lẹ́ẹ̀kejì àbí kẹ́ẹ̀mọ́ ẹbẹ̀ náà lórí ọrùn yín ṣe ọlọ́run àwọn ìjáàbù kan tó tó wá ń bẹ ní títọ́ pé tẹ bá rí àwọn wọ́n yìí tó kó àwọn àwọn bọ́tìnì kan sí bọ́tìnì yẹn ọ̀sán lásán ni o ẹ̀yin obìnrin ó ti mọ̀ ẹ́ ti mọ̀rọ̀ àwọn ìjábù tí mo ń sọ yẹn ẹnìkan náà ló fi hàn mí lórí fóònù pé kí n tó wúrọ̀ àwọn tí wọ́n rán báyìí àwọn àdánwò bank ẹlẹ́hàbà kẹlẹ́ àbá lọ́kọ́ ọmọ bank ẹ àdáwò délé ayé adáre tí wọ́n ní ọba jáde fi aihati rọ́fàtìn tó jáde ní àwòrán tí ò tiẹ̀ ní wúyàn rárá aláwọ̀ obìnrin mi wọ́n tún wá lọ hijabu wọn wọ́n tún lọ àwọn àti hijabu wọn náà tẹ́wọ̀n kí káì obìnrin lọ hijabu ìdé Allah akbar wàjáàlàtì tariqaha fi mawadi'i al-khaliya wọ́n ní pé àwọn ọ̀nà bí tí èrò ọmọ gbà púpọ̀ àwọn ọ̀nà ibi tí ó gbófo àwọn ọ̀nà ibi tó pamọ́ lóbìnrin ọmọ rìn obìnrin èrìn títí ìkókàn máa rìn lásìkò ànábì táwọn obìnrin bá fẹ́ jáde pẹ̀lú ìdọ̀rọ̀ alẹ́ náà máa jáde ẹ lọ wo tí mo ń sọ títí dìsìn ní Saudi Arabia ní Saudi Arabia àwọn obìnrin tẹ́lẹ̀sìn alẹ́ náà máa jáde alẹ́ wọ́n sì gbé wọn jáde ní lálẹ́ yẹn alẹ́ tóbìnrin ó bá jáde ẹ wàjá àlàtọ̀rí kọ̀ha ojú ọ̀nà tí ó máa rìn kó jẹ́ kó jẹ́ fil àwọn ojú ọ̀nà ibi tí ó dá dúnà ṣàwárí kọ́mọ̀ máa rin àwọn ọ̀nà tó jẹ́ àwọn ọ̀nà ńláńlá wal aswaq kọ́mọ̀ máa rìn lọ́jà kóbìnrin mọ́ máa rìn láwọn ọjà láwọn ọdún tó pàwọn yóò ti máa rí bí kí wọ́n máa gba kọ̀rọ̀kọ̀rọ̀ bí kí wọ́n máa pẹ́ gbẹ̀lẹ́gbà wahtarazat min sama'i ti máa sọ́ra níbi káwọn kóbìnrin máa rìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó bá fẹ́ rìn ọ̀nà kó máa rìn láti wọ́sàtìhì kóbìnrin máa du àárín ọ̀nà kéèké ni tọba ṣe kí ní abáyàgbára rẹ̀ ayá tí ọmọ tí gbáyàn àdẹ́wọ̀n mọ̀ obìnrin mi ó máa dì fún fún pẹ̀lú lójú ọ̀nà ní pé kí ló ń ṣe yíyàn ilẹ̀ máa ń fa obìnrin pè náà ẹ̀dàkùn tó lọ́lọ́run ẹwọ bá ṣe ní káwọn obìnrin máa rìn o ẹ̀dàkùn irú òrìn yìí tó gba kóbìnrin gọ̀kadà sọ́gbà kóbìnrin gọ̀kadà torí tọ́lọ́hun àwọn sisters ní ti àwọn wúmù ní wọ́n gun yíyí ọ̀kadà ìyáláyé ọ̀kadà wọ́n gùn ọlọ́run kó sàánú wa ẹ̀dàkùn ẹjí ká bẹ̀rù ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹjí ká bẹ̀rù ọlọ́run àwọn obìnrin wọ́n ti ta mọ́kadà kánmọ́ wọ́n ti ta mọ́ qala az-Zuhri yìí فنرى ذلك والله أعلم أن ذلك لكي لكي ينفذ من ينصرف من النساء رواه البخاري wọ́n ní àríwọ̀rùn zuhuri sọ yí pé a rí eléyìí báyìí ọlọ́wọ̀n ọba ló ní mọ̀ ju o ṣe bá ń sìn wípé nǹkan yìí tó jẹ́ kí wọ́n máa sọ ọ̀rọ̀ yìí ó ní pé kí àwọn obìnrin tí ó bá jáde so kí ó lè jẹ́ sí pé yóò kéré wọn ní pọ̀ láwọn obìnrin tí ó máa jáde then kí wọ́n dẹ̀ lè sọ́ra wọn kọ́mọ́jẹ́ kí wọ́n kàn máa jáde wọ́n máa jáde níjáde aláìbìkítà rọwáwò bukhari bukhari ló gbà wá wọ́n ni unzur ash-sharh al-kabir ala al-muqni' wọ́n ní ká lọ wo tíra ash lórí tíra al-muqni' mujallad lákọ̀ọ́kọ́ page 422 قال الإمام الشوكاني في نيل الأوطار وأنا الإمام الشوكاني صنين نيل الأوطار من مجلد ولك جي page 326 وأنا الحديث فيه أنه يستحب للإمام مراعاة أحوال المأمومين وأنا حديثي هو نينو wípé ṣẹ̀ríà fẹ́ fún كما kó máa ṣàkíyèsí ìṣesí àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ wal ihtiyat fi ijtinabi wọ́n ní bákan náà kí ìmáàmù máa sọ́ra kó máa kákòyàwọ́ níbi ìjìnà sí àwọn nǹkan tó ó lè mú wa lọ síbi tọ́lọ̀ ọba àríkẹ́lá ṣe léwọ̀ wàjìnà bí mọ̀wáàkì ìtúhàm bákan náà kí èèyàn máa jìnà sí àwọn àyè ibi tí ó bá lè máa máwọn èèyàn kẹfẹ́ síyàn wàkàrọ̀ àti mọ̀kànlá tó rìjáàlì ní nìsáà bákanáà ìtaari nínú hadithu yìí ó ní ìkórira tíṣẹ̀rí àkórira káwọn obìnrin àtọkùnrin máa rò papọ̀ fi turqat ká máa rò papọ̀ lójú ọ̀nà fadlan anil buyud ká máa ti àwá sọ pé nínú ilé sàn pé lójú ọ̀nà tún fẹ̀ ojú ọ̀nà tún fẹ̀ ìṣẹ̀rí àwọ̀fẹ́ káwọn obìnrin máa ká máa rò papọ̀ lójú ọ̀nà jẹ pàápàá ká máa sọ pé nínú ilé tó yẹ kó tún fún káwọn ọkùnrin àti obìnrin ká máa fi ìkìlá nínú ilé eléyìí báyìí ìṣẹ̀rí àwọ̀fẹ́ ojú ọ̀nà gan kò fẹ́ ká má sọnù lé intaha ọ̀rọ̀ bàbá yìí tán kọ́nà kó bá kẹwọn. qala al-imam an-nawawi rahimahullahu fil majmu' al-imam an-nawawi sọ tíra àwọn tọ́pìn al tó jẹ́ sharhu al-mu'adhdhab mujallad kẹta page four fifty five wọ́n ní wa yukhalifu an-nisa'u ar-rijala fi salati jama'ati fi ashiya wọ́n láwọn obìnrin wọn ó yapa sí àwọn ọkùnrin àwọn obìnrin yàtọ̀ àwọn obìnrin yàtọ̀ sáwọn ọkùnrin níbi àwọn jama'a àti níbi àwọn nǹkan tó ń bọ̀ yìí níbi àwọn nǹkan yìí náà ti yàtọ̀ sáwọn ọkùnrin alákọ̀ọ́kọ́ látàtà kama tata àkúdíhá fir-rijal wọ́n ní ìrun jamaa kò kápá kò kápá fún àwọn obìnrin ẹyẹ bó ṣe kápá fáwọn ọkùnrin obìnrin yàtọ̀ sọ́kùnrin níbi ìkápá ìrun jamaa lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́kìfù ìmáàmàtù wọ́tàpọ̀húnnà obìnrin tí ó bá ṣáájú kírun fáwọn ẹgbẹ́ rẹ̀ àárín wọn ni ó dúró sí wọ́n wá tó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì rẹ̀ kò ní bọ́ síwájú asálì ẹlẹ́ẹ̀kẹta tẹ́kìfù wa hídàtúhúnnà khalfa rọ́jùlí láàbì jáǹbì ìrì khilafi rọ́jùl wọ́n ní ibi yàtọ̀ sí ọkùnrin ṣẹ̀gbẹ́ tọkùnrin bá fẹ́ kírun lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin yóò dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni bẹ̀tẹ̀ obìnrin yàtọ̀ sọkùnrin ẹ̀yìn obìnrin yẹn ẹ̀yìn lóbìnrin tó fẹ́ dárun kí tó fẹ́ dárun kí lẹ́yìn ọkùnrin tó fẹ́ gbóhùn nìkan ló fẹ́ tù lẹ́yìn ọkùnrin ẹ̀yìn rẹ̀ ní ti dúró. ọkùnrin kan tóun bá sì fẹ́ dárun kí lẹ́yìn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kò ní dájú lẹ́yìn yóò dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni kò gbọ́dọ̀ dájú lẹ́yìn ó dìgbà tó bá tó pé méjì àbí jù bẹ́ẹ̀ lọ kan tó lè dájú lẹ́yìn ṣùgbọ́n obìnrin kan òun lè dájú lẹ́yìn yóò dájú lẹ́yìn ni kò ní dúró lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin yẹn àrọ́bíò ẹlẹ́kẹrin ìdásọ̀lẹ́yìn sùfúfán máa rìjàd táwọn obìnrin bá ń kírun ní sọ́fú pẹ̀lú pẹ̀lú àwọn ọkùnrin fa'áàkírù sùfúfihinna afdalu min awwaliha wọ́n ní ìgbẹ̀yìn sọ́fú àwọn obìnrin sọ́fú àwọn obìnrin tó bá wà ní gbẹ̀yìn òun ló lórí ju sọ́fú àwọn obìnrin tó bá wà wájú lọ nítorí ṣe rí sọ́fú àwọn obìnrin tó wà wájú yẹn òun ló súnmọ́ àwọn ọkùnrin jù sọ́fú àwọn obìnrin tó wà lẹ́yìn yẹn ló jìnà sáwọn ọkùnrin jù so bẹ́ẹ̀ báyìí ṣe ń jìnà sọ́kùnrin sí tá a bá ń kírun pẹ̀lú àwọn ọkùnrin ní sọ́fú bàbá ṣe jìnà sọ́kùnrin sí bẹ́ẹ̀ ló ṣe lóore jù ẹ̀rí nǹkan nínú mọ́sálásí gan ṣẹ̀rí àtúnfẹ́ ká máa jìnà sáwọn ọkùnrin so ibi tá a sì sin lọ́wọ́ ba so ẹ wá wo báwọn ọkùnrin àti obìnrin sìn àwa ọkùnrin àti obìnrin sìn ó ti wá kọjá pa jìnà síra wa kódà à ń fẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ ni nínú taxi ọkùnrin àti obìnrin báyìí wọ́n jọ mọ́ fẹ̀gbẹ́ lọ́ra wọn ni nínú márúwá wọ́n jọ mọ́ fẹ̀gbẹ́ lọ́ra wọn ni tẹ́yìn bá tún ẹgbẹ́ wọ tajú àbẹ́fẹ́ wọ mọ́rúwá tẹ bá dáwà tajú dúró àbẹ́já mọ́rúwá dúró tẹ bá rúbìnrin tó ẹgbẹ́ obìnrin lẹ́ti fẹ́ jókòó tẹ wá ní kí bàbá lọ àbí bàbá yóò tó sí yín ni ẹ wà níyàwó ẹ ṣé ìyàwó mi wá jókòó ni ẹ ó máa pé nìyẹn nìkan ni owó wà tó nítorí àwùjọ tá a wà tó yẹ pé àwùjọ ti bàjẹ́ gan àwùjọ yìí ti bàjẹ́ gan sọlá ọba ni kò sànù wa ṣùgbọ́n àwùjọ bá ti wá wù kó bàjẹ́ tó àwọn ò gbọ́dọ̀ bàjẹ́ torí pé ọlọ́run ọba lọ́sùn máa tàlá òbí wa léèrè lórí ìsẹ̀mí ayé wa lẹ́yọ kọ̀ọ̀kan bóòlà wa náà ṣe bóòlà ayé sọ́fin ọlọ́run ọba sí wàmí máa sábàkọ̀ wọ́n ní pẹ̀lú àwọn nǹkan tá a ti sọ sáájú yìí a mọ̀ a mọ̀ a nímọ̀ nípa ìṣeléwọ̀ ọkùnrin àti obìnrin máa rò papọ̀ àwọn nǹkan tá a wí gan ó ti jẹ́ ká mọ̀ ó sì fi yé wa pé èèwọ̀ ni kóbìnrin àtọkùnrin máa ti ṣèlá sẹ́yìn bá lọ sí àwọn ilé ẹ̀kọ́ wa nísìnyí báyìí àwọn ilé ẹ̀kọ́ wa ó jẹ́ bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ primary school ni ilé ẹ̀kọ́ secondary school ni ilé ẹ̀kọ́ giga gíga ni ẹ wo báwọn ọmọdé àtọkùnrin bá ṣe ń kó wọn sínú kíláàsì kan náà ẹ má jẹ́ ká wò pé ẹ primary school ni wọ́n wà primary school ọ̀sọ́ àwọn obìnrin wa ká àwọn ọmọ wa wípé obìnrin máa ń kẹ́kọ̀ọ́ ní yàrá ìkẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ọkùnrin náà máa ń kẹ́kọ̀ọ́ ní yàrá ni yé wọn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ nìsín tó jẹ́ ilé ẹ̀kọ́ ẹ̀sìn tó jẹ́ àwọn muslim àbí àwọn islamic nursery and primary schools kò ó kọ́ lọ́fẹ̀ẹ́ yàtọ̀ ó kọ́ lọ́fẹ̀ẹ́ yàtọ̀ àwọn ètò wọn wà islamic kankan nígbà tẹ́ pé nǹkan ní islamic nursery and primary school tọkùnrin àtobìnrin tó ti jọ ń jòkó nù gíláàsì kan náà islamic ìdámbẹ́ báwo lẹ ṣe báwo lẹ ṣe islamize rẹ̀ nsìn nǹkan ṣé eléyìí báyìí sìn sọ wà islamic báyìí kò wà islamic yẹ já kéèsì kò wà islamic tọ́ba yẹ pa fẹ́ afẹ́ ṣe lójú ọ̀nà islam gbé wa ni yàrá akẹ́kọ̀ọ́ àwọn obìnrin ọ̀tọ̀ yàrá akẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin ọ̀tọ̀ ṣé báyìí sìn so tọ́ba jẹ́ sí pé àárí pé àlágbára oyin. so ká sì jẹ́ kí gàgá kí gàgá máa wà láàárín àwọn ọkùnrin àtàwọn obìnrin kó fi jẹ́ pé gàgá yẹn ni ó separate wọn gàgá yẹn wà ní kọ́mọ̀ wá déwájú tán sódà tó olùkọ́ tí ó kọ́ wọn tó bá ti wà ń wájú so àtàwọn obìnrin àtàwọn ọkùnrin gbogbo wọn mọ̀ rí láì sì ṣe wípé tọ́lọ́mọ̀ bá rí kí a bá ṣe rọrùn fún wa téèyàn bá rí ilé ẹ̀kọ́ kọ́ ó jẹ́ sí pé ilẹ̀kùn bíi méjì méjì ni ọmọ wà ní inú yàrá akẹ́kọ̀ọ́ wa tó yẹ pé ilẹ̀kùn ibi táwọn obìnrin ọmọ gbà wọlé yàtọ̀ síbi tẹ́ àwọn ọkùnrin ọmọ gbà wọlé tó yìí ti wọlé tán wọn ó lọ dúró sáàyè tiwọn ni níbi tí jàgá ti bò wọ́n àtọkùnrin ibi tí jàgá ti bò wọ́n torí pé ìṣẹ́rí nǹkan tó máa ń fa gbúrú àwọn nǹkan yẹn tabaníká wà frank pẹ̀lú ara kò ṣe páwọn náà mọ ká àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣẹ́rí òní wípé tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ láwọn schools yẹn pé ok a yàrá ìkẹ́kọ̀ọ́ obìnrin ọ̀tọ̀ yàrá ìkẹ́kọ̀ọ́ ọkùnrin ọ̀tọ̀ ó túmọ̀ sí pé iye olùkọ́ tí wọ́n máa nídìí tí wọ́n máa ní bùkátà sí yóò ju iye olùkọ́ tí tí àwọn yòókù ní bùkátà sílẹ̀ torí pé ẹ̀wọ̀ sí a ní ká sọ pé a ní primary one ọkùnrin a ní primary one obìnrin ó túmọ̀ sí pé a ti ní bùkátà tíṣà méjì nìyẹn eléyìí tó yẹ kí wọ́n yẹ pé àtobìnrin àtọkùnrin tá a bá kó wọn sínú primary one kan náà tíṣà kan náà péré ní ọkọ̀ wọn ó túmọ̀ sí pé workforce wa ti pọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé sálárì àwọn tíṣà tá a máa san sálárì fún ó ti pọ̀ tí ó bá ti ń pọ̀ yóò àfẹ́ẹ̀tì owó ilé ẹ̀kọ́ àsáni ní pé ẹni tọ́dá ilé ẹ̀kọ́ lẹ̀kọ́ mọ́ fowó rẹ̀ owó ara rẹ̀ náà ní kọ́ mọ́ fi sanwó olùkọ́ sàgbé inú àwọn owó táwọn òbí bá ń san náà ní mọ́ fi sanwó olùkọ́ ibẹ̀ náà lóun ti jèrè torí pé òwò lòun náà ṣe kò sẹ́ni tó dá lè wé lẹ̀ títí pé òun náà fẹ́ ọfẹ́ máa jẹun ọfẹ́ máa mú bẹ̀ ní ọfẹ́ máa fi bí àbùkátà ni so nítorí ẹ̀ tábà wá sọ yí pé ah, àwa ò ètò Islam la fẹ́ ṣe o àwọn títí àti wá sí pọ̀ o torí ẹ̀ kíláàsì àwọn obìnrin lọ́tọ̀ kíláàsì àwọn ọkùnrin lọ́tọ̀ ni ṣẹ̀yìn òbí ẹ̀ máa ṣẹyẹ owó báyìí àbí òwò pé ṣégeṣe pé ó mu burúkutu ṣe ìwọ nìkan lọ́dá lè wélẹ̀ bí tí ọba rọrùn tó wáyé pé torí ètò ìsìláàmù kan tá ààrẹ ń fẹ́ kan lọ́fẹ́ máa làbọ̀ wá lọ́rùn á kọ́ àwọn ọmọ wa lọ sílé ìwé kínní tí wọ́n ti dà wọ́n papọ̀ sáyìn sanwó tó rọrùn ta lọ́wọ́ náà lẹ́tọ̀ ìsìláàmù kan ṣe ta ló dẹ́kan mọ́ gbogbo nǹkan ní kankan kankan yìí náà ni wàhálà yín pọ̀ bí ẹ̀pẹ́ yìí nìkan lẹ́lẹ́sìn ni kódà bàbá mi ìmáàmù ni ṣé máàmù lọ́wọ́ ní gẹ́mọ́ ṣe ìlàtù kódà ìyá mi ìyá mi wọ́n mọ kéwú o wọ́n mọ mi títí inú kéwú mi títí tí yàrá mọ̀ nù kéwú lóní ká mọ̀ ṣe stìlátò èyí ò jọ ti fá yìí pé ká mọ̀ ṣe stìlátò so ibi tí wàhálà wà ní pé tán bá fẹ́ ṣerú nǹkan yẹn so ó mọ́ ń ná ó mọ́ ń ná yẹn lówó gan ó mọ́ ná yẹn lówó gan torí pé tó bá rí pé olùkọ́ mẹ́fà àbólùkọ́ mẹ́jọ la ní bùkátà sí àbólùkọ́ mẹ́sàn-án labá ní bùkátà sí tàbá fẹ́ sí ìtìláàtò olùkọ́ 16 olùkọ́ 18 láàmà padà ní bùkátà sí nígbàtà àbá ní sí ìtìláàtò àbí ó túnmọ̀ sí pé in táàmà fi ní sálárì ó pọ̀ gidi gan so ọ̀nà àbáyọ tọ̀ pẹ̀lú situation tá bára wa ni pé a lè dá kíláàsì yẹn a lè fi gàgá dá ká fi gàgá ká fi sí kọjá sí pé àwọn obìnrin wọ́n máa jókòó sọ́tọ̀ àwọn ọkùnrin wọ́n máa jókòó sọ́tọ̀ gàgá ó sì wà láàrin wọn tán ní máa ríra wọn fún sì mọ níbi tán gbà wọlé tán níbi tán gbà jáde ní ọkùnrin àti obìnrin táyì tètè tó yẹ sí pé nígbà tá a bá tún jáde bírèkì náà kété pé níta aláàtá fún nínú kíláàsì náà ó tún padà lọ́mọ ṣe ní bírèkì ọkùnrin àtọkùnrin ọkùnrin àtọbìnrin wọ́n kàn tó rò papọ̀ ni à ń tanra wa ni àyúrẹ̀tì ẹ̀kọ́ àtẹ́ńbìlì náà rèé akọkùnrin àtọbìnrin papọ̀ sátẹ́ńbìlì tó wúrọ̀ àwọn nǹkan yẹn báyìí ń sọ yìí fàyín sọ ẹtọ́ lóyún bá wọ pé ah, àwọn kìíní ìjì wá lè ju torí ọlọ́run iwu ráyè gbogbo àwọn nǹkan ìjáre tọ́rọ̀ yìí máa sún yẹn náà nìyẹn kàmúgbogbo nǹkan lé kẹ́kẹ́kẹ́ ẹ́ ń tó lọ́lọ́ mú wàlá rẹ̀ fẹ́ẹ́ rí ṣe ń Saudi Arabia agbọ́ Saudi Arabia tí wọ́n bá dé Saudi Arabia skú àwọn obìnrin ọ̀tọ̀ ni skú àwọn ọkùnrin ọ̀tọ̀ ni láti primary school tó fi dé secondary school ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọn ò dápọ̀ tí wọ́n bẹ náà bá lọ́sùn máa dára àwùjọ tiwa náà kọ́lọ̀ ń jẹ́ kó lè rí báyìí àwọn ìjọba wa ọlọ́run bá kó bá kọ́ wọn máa ṣe ọlọ́run bá kí ó bá wa tọ́ wọn sọ́nà ọlọ́run jẹ́ kí wọ́n lè darí àwùjọ yìí pẹ̀lú ẹ̀sìn ọlájọ́ kan sọ bá lọ́sùn fáwọn tààlà torí pé iṣẹ́ yìí ọwọ́ wọn ni ó pọ̀ sí jùlọ iṣẹ́ iṣẹ́ wọn ni púpọ̀ jùlọ ṣẹ́rí gbogbo àwọn ìmọ̀ràn táwa ń fún wa yìí àwa kàn ń fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí pé báwo la yẹn fẹ́ survive láwùjọ yìí táàdẹ̀ ní lùgbà òfin ọlọ́run ba ṣọ̀nà wo la fẹ́ gbà survive láwùjọ yìí táwùjọ ní farakátà òfin ọlọ́run ba ṣébà nísìn àwùjọ yìí ìdíyàn bá ṣe ń practice Islam sí lèyàn mọ̀ rí pé àwọn nǹkan ó ń difficult ṣé pé àwùjọ yìí ò encourage àwọn nǹkan yẹn kò àwùjọ yìí ò kò kò pèpè kò dẹ̀ ṣe kóríwú fún nǹkan yẹn so tẹ bá tún lè fẹ́ ṣe àwùjọ yìí yóò tún máa discourage yín ni so torí pé aró níyàn gan aró níyàn gan tí wọ́n abẹ́rẹ́ ọba lọ́sùn fáwọn káàlá gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n níbi kan sí kejì tó ń darí abẹ́rẹ́ ọba kọ́ra ọlọ́run bá kọ́ bá wa kọ́ ọ̀mọ́ ṣe ọlọ́run bá kí ọba wa ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn tó ń fẹ́ ṣe é tún ọ̀mọ̀nà àbáyọ tó yẹ pé inú tí wọ́n náà ń bàjẹ́ ọlọ́run dákun mọ́ṣà bá fún ọlọ́run àbáyọ ọlọ́àjọ kan sọ ọlọ́run bàbá subhanahu ta'ala so a dúró síbi ìpẹ̀lú gbọ́dọ̀ ọba ní page twenty one òkè page twenty one ni a dúró sí twenty one sixty one jàre òkè page sixty one la dúró sí inshallah níbẹ̀ ni a ti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ ní. so kéèsì tí wọ́n ta dúró sí ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ inshallah kerim tí wọ́n bá di ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ sábẹ́ náà bá lọ́sọ̀rọ̀ àti alákọ̀ọ́sọ̀ àjùbá náà lọ náà ìbéèrè wà lọ. nílé ìbéèrè pé lẹ́yìn ìgbà tí wọ́n sálámù àwọn ní ìdájọ́ olówó àwọn ìdájọ́ olówó wà níbi kí obìnrin máa wọ tẹ̀yìntì mọ́tò ní ìmọ̀ jòkó lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin. Naam, haramu ni fún obìnrin Mùsùlùmí àti obìnrin tí èsè Mùsùlùmí náà. Haramu ni fún obìnrin kó wọ táxi kó wá jòkó lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin. Haramu ni. Ṣé bá yín sùn? Ọlọ́run bá kó bá tún ìlú wa ṣe. Ṣẹ̀rí tọ́lọ́run bá lékè lábá bá tún ìlú wa ṣe. Aláwọ̀kọ́ ni pé èyí ò tiẹ̀ jókòó lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin, èyí jókòó lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin, kò lẹ́tọ̀ọ́ kí àmọ́ kí wọ́n máa gbé ọkùnrin àti obìnrin papọ̀ sínú tẹ̀sí ìkìláàtù nìyẹn sẹ́rí ìkìláàtù tó yàtọ̀ sí mùlámọ́sà mùlámọ́sà ní kárawa máa kárawa òun tó burú ju ìkìláàtù lọ lẹ́yìn tá sẹ́rí èyàn lè ṣe mùlámọ́sà ká fara kanra pẹ̀lú ọkùnrin àbóbìnrin kọkùnrin fara kan obìnrin tí ó yẹ kó fara kan àbí kóbìnrin fara kan ọkùnrin tí ó yẹ kó fara kan kò lè ṣẹlẹ̀ àbí kí ìkìláàtù kọ́kọ́ wáyé náà kí ìdàpọ̀ ọkùnrin àtobìnrin sójú kan náà kọ́kọ́ wáyé nígbà tá a sọ pé kò yẹ kọ́kùnrin àtobìnrin máa dàpọ̀ lójú títì kò yẹ ká máa dàpọ̀ nínú ilé ẹ̀rí pé mọ́tò tó fi fún ó tó fún ju nílé lọ so kọ́kùnrin àtobìnrin ká máa dàpapọ̀ nínú inú mọ́tò ìlàtò ní kán tó wá fara kanra òun tó wá burú ó tún lékún aburú mi tó nù so sẹ́rí àwọn ìlú tó dáa gẹ́gẹ́ bí Saudi Arabia ní ìdè mẹ́mẹ́rin Saudi Arabia torí pé ibẹ̀ láṣìírí àwọn àwọn ilẹ̀ haúsá àwọn state kan ilẹ̀ náà àwọn ibìkan kan ilẹ̀ náà ń ṣe bẹ́ẹ̀ o ọlọ́run kó ṣàlékún dáadáa àwọn tó ń ṣe bẹ́ẹ̀ tó ẹ́ pé tàbí àwọn obìnrin ọ̀tọ̀ ni bọ́ọ̀sì àwọn obìnrin ọ̀tọ̀ ni ẹ mọ́rú àwọn obìnrin ọ̀tọ̀ ni kódà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní Kánò ẹ̀rí tó mọ Kánò wọ́n bẹ́ẹ̀ tó ń tí ìfọwọ́ wá jẹ́ pé ó tiẹ̀ tó wá padà sọ di pé gbogbo ẹ̀ ti wá ń mi ò tó mọ́ nísìnyí so ní Kano tazi àwọn obìnrin ọ̀tọ̀ bọ́ọ̀sì àwọn obìnrin ọ̀tọ̀ kódà bọ́ọ̀sì àwọn obìnrin mọ́tò ní cotton káwọn lọ Saudi Arabia káwọn lọ jìnnà so yíba yìí sìn àwa náà lè ṣe kò láàrin kọ́tìnì kọ́tìnì kan ọkọ̀ wà náà tí ó blọ́ọ̀kì àwọn obìnrin yẹn tí wọ́n bí ní rí dírẹ́bà tí dírẹ́bà náà bí ní rí wọn ìyẹn ọkọ̀ wà náà nítorí pé kò sí bá ṣe ní bá ṣe nítají obìnrin bá ṣe nítají tóbìnrin àti bọ́ọ̀sì obìnrin kéde kóbìnrin yọmọ wà o obìnrin ọgbọ́dọ̀ wà mọ́tò o obìnrin kí ọmọ wà o àwọn ọkùnrin náà ni ó máa wà ṣùgbọ́n yóò ti ní òfin lórí bí wọ́n ṣe máa wà yẹn a máa fi ara kí ara pẹ̀lú ọkùnrin orí bá nìsín nínú taxi ṣòbẹ́lẹ̀ yìí ti jẹ́ nìyẹn náà. wọ́n tó wá béèrè lẹ́ẹ̀kejì pé títí obìnrin bá fẹ́ fi ohun kan ẹ̀yìn rẹ̀ tọrọ bí aṣọ àbí hijab tí yóò gbà sí lọ́wọ́ ọkọ rẹ̀. náà tóbìnrin bá fẹ́ fi nǹkan ẹ̀yìn rẹ̀ tọrọ kó gbà ọkọ rẹ̀ bóyá atọ rẹ̀ ni bóyá hijab ni kó gbà tẹ́ torí pé anábì sallallahu alaihi wasallam sọ pé eré ìtọ́ dáa jù nínú obìnrin òun náà ni obìnrin tó pé ìdá amartaha ata'at anábìnrin tó bá pálá tẹ̀ yóò tẹ̀ láti rẹ̀ obìnrin dáadáa nìyẹn wa ìdá nazarta ilayha tàbọ̀t tó bá dẹ̀ wo obìnrin yẹn inú rẹ̀ dùn ó rí dùnú lára rẹ̀ wa ìdá ríkta anha hafizatka fi maliha wa nafsiha anábìnrin tó bá tó wá sí pẹ̀lú ẹ̀ tó sí ń bẹ̀ yóò sọ ìwọ ọkọ lórí dúkìá rẹ̀ àti lórí ẹ̀mí rẹ̀ yóò yọ́ máa sọ ìwọ ọkọ lórí dúkìá rẹ̀ àti lórí ẹ̀mí rẹ̀ tó ká gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ wa àbí tọ́kọ wa bá ti fún wa ní al-idhnu al-mutlaq ìyọ̀ǹda eléyìí tí wọ́n túlẹ̀ tí wọ́n dé pé gbogbo ẹni tó bá ti ní bùkátà sí ìkankan tó sì mọ̀ pé alágbára rẹ̀ ọjẹ́ tiẹ̀ ni ọjẹ́ ti gbogbo inú lé ni máa yọ̀ǹda rẹ̀ tó bá ti mọ̀ pé alágbára rẹ̀ tí ò ní pa wá lára ẹ̀rú ẹ̀ríyàn ò níbi kó ọkọ̀ ti fún níyọ̀ǹda eléyìí tó jẹ́ ìyọ̀ǹda gbogbo tí wọ́n dé nìyẹn ṣùgbọ́n ẹni tí ò bá fún ọba fún ní alivin mutla ó gbà ìyọ̀ǹda náà kó tó fún èèyàn nígbà tó kọ́ wà dé ìgbé a ìjáàbù rẹ yẹn ń kọ́ bàtà rẹ yẹn ń kọ́ wá ní ojú bùn yẹn à ó bùn yẹn ló jẹ́ kí n mọ̀ tẹ̀gbẹ́ obìnrin tó bá jóbìnrin dáadáa tí ń gbọ́ ọ̀sọ̀kọ̀ lẹ́nu kò ní ṣe bẹ́ẹ̀ tí ò tí èdè obìnrin tí ò bá kọ́kọ́ kún tí ò kọ́kọ́ kún pé kí ni èbí mi mu ní kí ni wàhálà ti yín ẹbẹ̀rẹ̀ nìyẹn sẹ́yìn náírà fún mi ni àbí ni kí ni ń ṣe gan ah, ọkọ náà nìyẹn ah, ọlọ́run kọ́ tanú o mọ́rọ̀ ah, ẹ̀yìn tẹ̀ bí ẹ̀yìn onímọ̀ ṣe bẹ́ẹ̀ o wọ́n pé ẹ̀yin ṣe bẹ́ẹ̀ sí àtàwọn tí wọ́n gbọ́ pé ṣẹ́bírí gbogbo àwọn ìròyìn tí ó wà tí àdẹ́sọ̀lọ́ ọ̀sán ti rí lára ẹran tábàbí ní àgbọ̀dọ̀ jẹ ẹran yẹn tó bá ti wà lára ẹran ìgbẹ́ yẹn àlè jẹ òun náà ní pé tó bá yẹ pé ẹran tó ní eyín ọ̀gàn ni àlè jẹ ẹran tó bá lé eyín ọ̀gàn bákan náà ẹran tó bá yẹ kó bá ní ìkànnà tó fi máa ń bá ẹranko ẹgbẹ́ rẹ̀ jà tó fi máa ń pa ẹranko ẹgbẹ́ rẹ̀ àlè jẹ àyíṣà poison ó ní oró àbí àwọn ẹranko mìíràn tó pé wọ́n ní oró pé báyìí sùn a lè jẹ wọ́n tí ò bá ti rí bẹ́ẹ̀ tí èsì ṣe pé bóyá wọ́n pa nípa tí ò bá ṣẹ̀rí àmú pé báyìí sùn so a lè jẹ ewu ẹran ìgbẹ́ tó bá kù tí ò bá yí sáwọn òròyìn yìí lára àwọn ẹran ìgbẹ́ yẹn ìyẹn ni pé kò kú ló kù ń gbèsè òun lọ́nà tó ọ̀ ní ọ̀nà tí ò bá ṣẹ̀rí àmú tí mo sọ yẹn àbí bóyá nígbà tó yìnbá máa wọn ṣe bísíńlá àbí nígbà wọn di ajá wọn ṣe bísíńlá irú àwọn ẹran ìgbẹ́ yẹn kódà kọjá ẹran tá a lè jẹ tí ò sí àwọn ìròyìn tí ànábì ní ó jẹ́ wọ̀ láti má fi jẹ ẹran ìgbẹ́ tí ò sí lára rẹ̀ sábà yìí fún bá parọ́ tí o bá ṣẹlẹ̀ àmọ́ àlùjẹ ìwé tí ò bá ti ti gbọ́ àwọn eléyìí a lè jẹ ẹran ìgbẹ́ ẹran ìgbẹ́ ẹran ìjẹ ni àmọ́ ká sọ́ra fún àwọn tí mo sọ yìí bákan náà ẹyin eh, òkété ẹgbẹ́ inú ẹran ìgbẹ́dùn náà wà àmọ́ òkété igbó so èyí ò jẹ òkété o torí pé inú ọ̀rọ̀ ìkúté lòkété wa anábì sì kọ̀ fún wa nípa jíjẹ ìkúté náà bó ṣe rí yẹn. Níbi ìbéèrè pé kí ni àwọn ṣòro tó wà fún pípa sọ́ọ̀kì? Nà máa wọ́n ṣòro tó wà fún pípa sọ́ọ̀kì, òun ni pé káwọ sọ́ọ̀kì yẹn lẹ́ni tó mọ́. Ìyẹn ni pé tá a bá fẹ́ pa sọ́ọ̀kì yìí sì kọjá pa àti kọ́kọ́ lálùwàlá ká tó wọ sọ́ọ̀kì yẹn náà àwa tàlùwàlá àwọ̀ sọ́ọ̀sì lẹ́yìn tá a tàlùwàlá yẹn tán àlùwàlá wá já lẹ́yìn tá a ti wọ sọ́ọ̀sì tó a lè mọ pa. bákan náà òun ni bí kọ́mọ̀jẹ́ sí pé sọ́ọ̀sì yẹn ọ ya níbi òkè ibi tá a ti fẹ́ pa yẹn kọ́mọ̀jẹ́ kú ya ń bẹ̀. bákan náà kọ́mọ̀jẹ́ pé sọ́ọ̀sì yẹn sọ́ọ̀sì tó bo kókósẹ̀ wa ni sọ́ọ̀sì tó bo kókósẹ̀ ni ṣé máa ń sìn. so bákan náà òun ni pé tó bá yẹ pé onílé ni wá a lè pa fún ọ̀sán kan òru kan yẹn ni pé a lè pa látàárọ̀ títí tí ó fi di àsùbá ọjọ́ kejì tó bá ti dàsùbá ọjọ́ kejì á bọ́ọ̀lẹ̀ á tọ́ àlù aláṣẹ á tọ́ wá tún wọ̀ á pa títí tí ó fi di ìṣá ìjọ́nà fi dòru tí ó fi dàsùbá ọjọ́ kejì á tún bọ́ọ̀lẹ̀ á tún sàlù alá á tún tún wọ̀ tó ni wá tó bá ni wá aláǹfààní ọjọ́ mẹ́ta ọ̀sán mẹ́ta òru mẹ́ta láti pa sọ́ọ̀tì mọ́jẹ̀mú tó tún wà mẹ́ ni pé kọjá sí pé àwọn ẹ̀gbin kéékèèké là ń ṣe ìyẹn ni pé ẹ̀gbin tó yẹ pé àlùwàlá là fi ń gbé kúrò òun là ló ń ṣẹlẹ̀ sí wa tó bá yẹ pẹ́gbẹ́ ńlá ńlá ni bá jànáàbà adára jànáàbà nísìnyí àbí nífà àbí hayo lórí bá yín sìn àbọ̀ sọ́ọ̀tì yẹn lẹ̀ ni o àwà wẹ̀ à nípa ìṣe bá yín sìn àkín fi àkín pa sọ́ọ̀tì pẹ̀lú ẹ̀gbin ńlá so bí lè ṣe rí nìyẹn. bèrè bèrè ké ó ní bèrè bèrè ké ó rọ̀njà bí haram ni kí a lọ ìnáwó kí ìzákọ̀ọ́ náà wọ́n ní ìjẹ́ èèwọ̀ ní fún wa láti lọ ṣìmáà ṣẹ́tìrí tábàrí pé ṣìmáà rú wa ó ti fẹ́ máa kákò ó ti fẹ́ máa súnkì ó ti fẹ́ máa ká a lè lọ kó fi nà ṣùgbọ́n ká máa lọ ṣìmáà rú wa kó máa nà ní gbogbo ká máa rí pé á ah, lágbájá ìtún ti ah, á láti fẹ́ jáde sá ó máa yá ìjẹ́ sá yóò sá lọ ṣìmáà rú tí ó nà ní eléyìí ò dá kò dá ṣùgbọ́n tábàrí pé a ti ní hájà sí pé á ṣìmáà rú yìí o ó ti fẹ́ máa ká bóyá torí material tó fi ṣe fìmáwù yẹn tó fi ṣe aṣọ fìmáwù yẹn ó ti fẹ́ máa ká ẹ̀ka lọ kó fi nà kọ́ máa ká tó máa ká mọ́ wa lára tó a yẹ pé hájà ni ìjọ ẹ hájà ló pèpè fún yẹn pé bùkátà ló pèpè fún ká lọ nìyẹn ètò ìwọ̀n bá ti rí ẹ̀ka fi fìmáwù wálẹ̀ ká má lọ náà. wọ́n bèèrè pé pé kí ni èèyàn máa ṣe tó bá jẹ́ kéèyàn nìkan nìyẹn ṣẹ́kù níbi tẹ̀yìn pẹ̀lú ẹni tó ń dírẹ́wà àbí tó jẹ́ pé kò sí ìrìn kan níbi nínú tẹ́ ìdínà kí nìyẹn máa ṣe ń gbà tó bá ti kò èèyàn àti dírẹ́wà nìkan nu tẹ́gì ní téèyàn máa ṣe ni pé kí èèyàn sọ fún tẹ́gì dírẹ́wà yẹn pé kó sọ èèyàn kalẹ̀ èmi náà máa ẹ̀gbọ́n lè mí èsì débi tí ń lọ ṣùgbọ́n ìtàsọ ni pé ìdájọ́ ṣẹ̀ríà ni pé kó sọ̀kalẹ̀ because tier three ìmá wà nínú tẹ́gídì pẹ̀lú ní tẹ́gídì nìkan kọ́lùwà tó nìyẹn yàtọ̀ fún pé ìkìláàf kọ́lùwà tó nìyẹn favouritism kọ́lùwà ni ó dẹ̀ tó burú gan yẹn ni pé kéèyàn máa wà in seclusion so tier three àwọn onítẹ̀gídì yẹn ẹlòmíì ẹlòmíì ò ní fàtàdì ni ẹlòmíì nínú àwọn onítẹ̀gídì yẹn ò ní ni so àìmọye aburú tó lè ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá nìkú so nínú àwọn ìṣòro tá à ń bá fẹ́ra láwùjọ yìí lẹ́lẹ́lẹ́ wa nítòótọ́ so àwa náà a understand àwọn nǹkan yìí because àwùjọ yìí náà lásàjọ ń gbé àdèmọ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ so ìgbà míì ẹ wà nù tẹ̀sí báyìí pẹ̀lú tẹ̀sí dẹ́fà ó ti já gbogbo irú ẹ̀ tán ọ̀nà tẹ́yìn tí ń lọ sí jìnnà yóò kẹ́yìn nìkan ó lè má rí omi gbé mọ́ títí òbí débi ti ń lọ tó ti bá ń sìn náà ah. ǹjẹ́ ní kan charge ẹ̀rọ náà ah ṣe ń gbọ́ mi báyìí àrí sáwàdí ẹ̀ ń gbọ́ báyìí àrí so mo sọ pé gẹ́gẹ́ bí àwùjọ tá ń gbé ti wa náà dẹ̀ understand ṣe rí ìdájọ́ ìpìlẹ̀ ni pé tó bá ti kú àwa àti onítẹ̀gí bẹ́ẹ̀ ká bọ́ọ̀lẹ̀ ni ṣùgbọ́n tó bá yẹ sí pé a bára wa ní situation yẹn ọ̀nà tá ń lọ sí jìnnà ọ̀nà yẹn jìnnà púpọ̀ tó bá yẹ pé ń tá àlè fẹsẹ̀ rìn ní kábọ́ọ̀lẹ̀ ká fẹsẹ̀ rìn sókù àgbàládá nà tó bá yẹ pọ́nà yẹn jìnà kẹ kò sí fẹsẹ̀ rìn ajẹ́ ti wípé dọ̀rúrọ̀ ti dé nìyẹn ìnira ti dé nìyẹn ṣé so adẹ gbọ́dọ̀ understand pé dọ̀rúrọ̀ ti dé bá wa wá dọ̀rúrọ̀ ti wá dé yẹn káwá páyọ̀ ọlọ́wọ́n bá bá bá ṣe lágbára mọ́ ìyẹn ni pé bá bá ṣe gbà láti fi páyọ̀ a ti mọ tí ẹ̀mí wọn ti mọ mí pokapoka pé á ah, níta ní ṣe yóò dá o táwa náà ti mọ̀ yí pé á ah, kíní yìí ọlọ́run bá lè kíá ló sì kádàrá pé torí àwùjọ ta bára wa ni o tírú yóò ní dùn sí tó ń tíbẹ̀ yóò ní bọ́lẹ̀ o pé báyìí nítorí wípé a ti dọ̀rúrọ̀ ti dé ìnira ti dé nìyẹn tó tí ìrora bá yẹ ti dé ṣàríà ni pé ad-darurat tubihul mahzurat tí ìnira bá ti dé a máa sọ tó bá jẹ́ èèwọ̀ a máa dẹ̀tọ̀ ẹ́ pé èèwọ̀ ni ká wà ní káwà ní kọ́lùwà pẹ̀lú ọkùnrin ṣùgbọ́n irú situation yẹn tí ò sọ́gbọ́n tá a fẹ́ dá sí mọ́ so dọ̀rọ̀rọ̀ ti dé nìyẹn ó lè sọ nǹkan yẹn di ẹ̀tọ́ fún wa ṣé bá ṣe ṣùgbọ́n tó bá yẹ pé àríkà ibi tó in tó kù sí yìí à mo lè bọ́ọ̀lẹ̀ kí n fẹsẹ̀ in tó kù kódà báyà yọkà gbà mí tó fi ìṣẹ́jú mélòó kan kí n tó débẹ̀ náà ni ká bọ́ọ̀lẹ̀ ká mọ fẹsẹ̀ yìí ó kù lọ mo rò kó clear rí. wọ́n ní kí ẹjọ́ ẹ̀bá nǹkan nípa ti nípa ìjáàbù ti ẹ̀sọ́ lẹ́ka àwọn ní táìmù. wọ́n ní pé torí pé àwọn ọmọ kan wọ́n sọ pé tí ìgbésẹ̀ pé ìjáàbù yẹn ó fẹ́ ó sì fi lára pé ó sì fi sára yẹn kàwá pé ẹni yẹn wọ́n sọ pé wàhálà ìjáàbù tí wọ́n ní táìmù sọ yìí pé ó máa ń ṣòwò ṣèkù. Naam. Ṣé ti rí hijab tó bá jẹ́ pé ó ń tó ara tó wáyé pé ó ti ń sọ bí ara ṣe rí ìjábù tí ò dáa ìjábù tí ò dáa ni wọ̀ ó wọ̀rọ̀ jẹ́ ìjábù tí ó fẹ́ tí ò ní máa tí bára ṣe so gbogbo bá wù kó wọ̀ ẹ̀rí kò ìjáàbù àwọn ìjáàbù kan bẹ tó ní egyptian lélẹ̀ ìkíníkà lélẹ̀ kéṣe egyptian ní problem egyptian yìí ṣe problem kódà kan jẹ́ eléyìí tí ẹ̀ ti ń wọ ẹ̀ náà ṣe jẹ egyptian bóyá kí lẹ́ ń pè yẹn umbrella lẹ́ ń pè wọ́n lọ́mbrella mo sáà lọ sí yóò ti gbọ́ rí jẹ́ umbrella náà ni ṣe é bá yín ṣe tó bá jẹ́ pé ó sáà ti ń ṣàfihàn bára ṣe rí kò dáa kò bá yìí jẹ́ pé egyptian náà ló fẹ́ tí ó ṣàfihàn bára ṣe rí tó yẹ pé bóyá egyptian yẹn jẹ́ tún ṣe dáadáa kò sí nǹkan tó burú nù egyptian so ntọ́ pàtàkì jù ni pé ǹjẹ́ hijab yìí tó ń tàfihàn ara àbí ò tàfihàn ara rí báyìí sùn so tẹwárí kọ̀bá wa jẹ́ egyptian ni kọ̀bá jẹ́ umbrella ni tó yẹ pé apá rẹ̀ atówárán lọ́nà àrà ọ̀nà àrà wọ́n ní bá ti rán apá hijab sí tó yẹ pé ìgbà tẹ́mi gan rí mo rí pé káì eléyìí báyìí gan èmi ọ̀fẹ́ máa sọ tó yàn tó fẹ́ wọ̀ tó fẹ́ fáìn jù báyìí lọ ní ọ̀sán tán ṣe sí àti oríṣiríṣi àwọn bọ́tìnì tí wọ́n tò mọ́ tẹ́ pé láti fi lè ṣe lọ́sọ̀ọ́ àwọn ìyẹn ni ká gbìyànjú ká jìnà sí àti gbogbo hijab tó bá yẹ pé yóò máa sọ bára ṣe rí ṣe kọ́lọ̀ọ̀bà kó wa na subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka